ọ̀tọ̀ wọn ní kí n tọ́jú rárá. I'm confused and I don't know why. The reason why I I had to do. I'm confused and I don't know why would love be rárá. I'm confused and I don't know why. The reason why I am a my heart is weak and I don't know what to do. I'm confused and I don't know why would love ọ̀tọ̀ wọn ní kí n tọ́jú rárá. I'm confused and I don't know why. The reason why I. what I to do. I'm confused and I don't know why would love be this terrifying. I need someone to tell me, Rockini, Rockini. Rockini, Rockini. fears and I don't know already the ṣe ibi ìsinmi yìí àsìkò àti wọlé yín kò tíì tó ẹni tó ń ṣe okùnfà ikú yín kò tíì dáwọ́ dúró nítorí ẹni tó ń pa yín kò tíì sinmi pípa ẹ kúrò níbí kí ẹ̀yin díṣẹ́ olódùmarè lọ́wọ́ ìgbé yín kò jẹ́ kí àwọn tí ó fẹ́ sinmi sinmi ẹ wò ó ara nìkan ló tún bọ̀ lọ́ọ̀kan yìí ṣé ẹ rí i pé ikú yín kò tíì ní òkú bọ̀ sínú ìpayín kèké tìrẹ náà títí tí ẹni tó ń ran yín lájò yóò fi dáwọ́ iṣẹ́ dúró sún sẹ́yìn díẹ̀ torí ibi ni àwọn tó ń lọ sílé ayé ń gbà kọjá. Hmm, hmm. ṣe mí lóore sùúrù ni o mọ́ mi ṣe mí lóore ẹ wò ó abẹ́ta kẹ máa mú ṣe mí lóore ọ̀tẹ̀ bá ti ń lọ torí bó ṣe ń mí kanlẹ̀ yìí ara mi ò gbà ọkàn mi ò kó o. Eh, kò lè má rí bẹ́ẹ̀ eh, ọmọ kékeré ara ẹ̀ má ah, má jẹ́ kó ju ọrùn bí. adé àgbo ah, eh. ẹ wo àròkàn àròkàn ló máa ń mú ẹkún àsundà wa o ìwúlẹ̀ náà tún ń ṣe ìyá àgbàlagbà níyìn ẹ jẹ́ kájọ máa fún ọmọ wa ẹ̀ ní sùúrù ni jọ àní irú ẹ̀ mọ́. ẹ pẹ̀lẹ́ apọ̀ ìròyìn o ẹ pẹ̀lẹ́ o. tó ọ̀rẹ́ mi ilé tó ń mi kalẹ̀ yìí ò dáa ó ti tó má ṣe rẹ̀ léṣe. ẹ pẹ̀lẹ́ o ẹ kú ọ̀rọ̀ yẹn o ẹ kú àtẹ̀mára o. ẹ ṣe ìṣe a lè fi rẹ́ gbà. ẹ kú ìjókòó o ẹ kú ọ̀rọ̀ yẹn o a ní rírú ẹ̀ mọ́ o ìwọ̀n á dáa o. ó ti ó ẹrù èèyàn méjì ó wá dùn tèèyàn kan ṣoṣo ah, ó máa ń dì ó Ronaldo ti lọ. ìrọ̀lá ìdí ìrọ̀lá ìdí ẹrù èèyàn méjì ẹkún bẹ́ẹ̀ ni lọ. ẹkún bẹ́ẹ̀ ni lọ. ṣe báwọn tọjọ ń ṣiṣẹ́ nù ikú ọjọ́ mú o lọ ah. ó ṣe wá jẹ́rọ láǹdì ló mú lọ. àsìkò tiẹ̀ ló tó àsìkò rẹ̀ ní ó ti tó. ẹ bá wọn pè mí báyìí. ó láǹdì ti lọ. Ah ó ti tó ó ti tó ó ti tó. àjọ ìfẹ́ kò ṣe àṣìlẹ́sẹ̀ o. ẹ jẹ́ sún bóyá Rolandi ó ṣe jí Rolandi ẹ ti gbé kòtò. Ah. ó ti tó Rolandi ti lọ Rolandi. Ẹkún ò lè jí mọ́, ó ti lọ́ ti ẹ̀ náà. Rolandi. Díẹ̀ díẹ̀ tó wá dà, ọlọ́run tó ṣe, ọlọ́run tó ṣe. òkè gbọ́dọ̀ wẹ́dà igi tó tọ́ wọn ní kí n tọ́jọ́ rárá. I'm confused and I don't know why. The reason why I am a mystery. I'm looking ẹrú rẹ wọ òkè ló ń wò. Adiago so kí wàá ní ìfẹ́ kọ̀ọ̀kan nínú nǹkan tó wà lẹ́yìn. ṣe ni ìfẹ́ kọ̀ọ̀kan bí báwo. lóòótọ́ ni mo mọ̀ pé onífẹ̀ẹ́ mi dénú òótọ́ tún ni pé èmi lójú tó fi ń rìn náà èmi náà tún ní bàtà tó fi ń rìn èmi náà tún ní fìtílà rẹ̀ nígbà tá a lè balẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìfẹ́ tí bàbá bá mọ̀ sí òun nífẹ̀ẹ́ òtítọ́ ìfẹ́ tí ìyá bá mọ̀ sí òun nífẹ̀ẹ́ àtàtà ṣùgbọ́n màdúláwọ̀ ni wá ìwà àti ṣe wa ló yẹ ká fi jọ àwọn babaláwa ah. tí yóò bá tí mo bẹ̀rẹ̀ délé nílẹ̀ yorùbá kí bàbá bu ọwọ́ lù kí ìyá fọwọ́ sí èèyàn ò tí ì lóbìnrin <laughs> ṣe ló dàbí ẹni tó ń pẹ́ kọrọsẹ́ ògiri ilé kan náà ìgbà wo ni wàá lọ́mọ mọ́ mi. Ah, ẹ̀wà di àgbò bó bó ṣe fohùn dídùn gbé ẹ̀wà èdè kalẹ̀ ṣọmọ àwọn tó ń pè ní bàmẹ́tò iṣẹ́ yẹn gan ló yẹ kó máa ṣe tàbí oníròyìn pẹ̀lú iṣẹ́ agbẹjọ́rò tó ń ṣe kò fìdí àtọ̀. àti bámẹ́tò àti agbẹjọ́rò ẹjọ́ ni gbogbo wa ń rò ń jẹun. ẹ <laughs> eh, but ẹ eh, máa dín agbo kí ni ìfẹ́ kọ̀ọ̀kan nínú nǹkan tó wà lẹ̀ mo ti bẹ ẹdẹ́sẹ̀ kúkú mo ti bẹ ẹdọ́nà tó jìn so ìwọ gan dẹ̀ ti bá mi délé o ti rí pé ah tilétilé ni ṣe mí lóore dá lóbìnrin o so kí ló tún kù. nǹkan tí mò ń sọ fún ẹ gan nìyẹn mo ti bá ẹ délé kí ìwọ náà kó bá mi délé kó wá mọmọ mi náà kí ìwọ náà mọ̀ pé tilétilé ni mo dáa lọ́kùnrin. ṣé nǹkan tó fẹ́ nìyẹn ẹ jẹ́ ká máa lọ. Ah, ó ti yà. <laughs> Ah, dúró náà ṣòro oh. ah, ìjẹ́ ọmọ nǹkan tó ṣẹlẹ̀ àwọn Yorùbá ní nǹkan tó bá fẹ́ sọ òun ló máa ń dà nǹkan tó bá ti fagbára mú báyìí kòkòkòkò ló máa ń lè jẹ́ kó di wíkì tó bá di wíkì máa tẹ̀lé. Oh, of course. promise. ṣé bí ọkọ mi fẹ́ lọ meet máa ń lọ náà fún ìdílé aláyọ̀ tuntun ìkú ààrẹ yín kété àmín òfò ààrẹ yín kété àmín àṣẹ èrè ààrẹ yín kété àmín ẹ wá dọmọ àjẹpẹ ayé. ṣé rí dàda tẹ́ ẹ rí yẹn ojú owó yìí pọ́n ire gbogbo ò wọ́n yín ọ̀gẹ̀dẹ̀ kì í gbọ́dọ̀ kó yàgàn ọmọ yọyọ báyìí nílé aládìí a ò ní rí kú ọkọ bẹ́ẹ̀ la ní gbọ́ tìyàwó ṣẹ́wárẹ́ mi tí mo jẹ́ ìyá yín náà màá wá fẹ̀yìntì báyìí màá wá jẹ oúnjẹ ọmọ ọmọ pẹ́pẹ́pẹ́. Ah, ìbílẹ̀ làwọn ilé mọ́mí tún sáré rántí ìṣẹ̀ṣe. Ah, bẹ́ẹ̀ ni ìṣẹ̀ṣe la gbà ní gbogbo lẹ̀kílẹ̀ torí pé bá a ṣe kọ́kọ́ dá òun bẹ́ẹ̀ náà la ṣe kọ́kọ́ dá ìṣẹ̀ṣe kó tó di pé àwọn ẹ̀sìn àjèjì wá dé ah, kọ́lọ́ọ̀ bá ń dẹlẹ̀ fún bàbá mi a ní ẹ̀ àgbàwọ̀ ẹ̀sìn ló tá à ń ṣe ṣé ẹ mọ̀ tún máa gba àwọ̀ ẹ̀sìn borrowed something like pé o nǹkan téèyàn yá àwa kọ́ la ní àyà ni. in fact mo ti rí wípé ilé lọmọ báṣọ ni kì í ṣàjòjì ara ilé ló báṣà ti ṣe pẹ̀lẹ́wà èdè kì í ṣàwòkọ́ṣe rárá. ẹ̀ǹkùnlé eléré la ti ń ṣeré agboolé ọlọ́wẹ̀ la dẹ̀ ti ń bọ̀wẹ̀ èmi náà ò déédéé mọ́ ọ́n mo jogún rẹ̀ lọ́wọ́ bàbá mi rájí àkànmọ́ àkọsílẹ̀ nígboro ẹ̀dẹ̀ ni. ẹ jókòó òní ìṣọjọ́ tán àsìkò wà rẹpẹtẹ fún wa láti pàtàn ẹ ti gbọ́ kí ni plan lọ́kọ láya fún introduction yìí. olúwa ṣe mí lóore yes ma èmi ni mo sọ fọ́mọ mi wípé kò ní kó yọjú sí mi bó dẹ̀ ṣe sọ fún mi náà ni mo ní kí n máa sáré bọ̀ mà. nígbà tó takú pé ẹ ní láti fẹ́ra yín dandan dandan èmi dẹ̀ mọ̀ pé kò ṣeé ṣe kẹ́ ẹ fẹ́ra yín ṣe mí lóore o ò lè fẹ́ ọmọ mi. sórí gbogbo ìwádìí tí mo ṣe pátápátá ló fi hàn mí gbangba pé kò ṣeé ṣe kẹ́ ẹ fẹ́ra yín torí pé ìṣẹ̀dá yín kò bára mu omi nìṣẹ̀dá àwọ̀ ṣe mí lóore iná nìṣẹ̀dá adé agbo ọmọ tèmi gbogbo wa la mọ̀ wípé omi ló ń poró iná òjò katakata báyìí ló máa ń poró ọ̀gbẹ̀lẹ̀ fọmọ mi sílẹ̀ fún mi bẹ́ẹ̀ ni kò ṣeé ṣe fún yín láti fẹ́ra yín ọlọ́run á wá pèsè èèyàn bíi tiẹ̀ fún ẹ tó máa jẹ́ omi ẹjọ́ máa ṣàn lọ ṣàn bọ̀ ọlọ́run á dẹ̀ pèsè atẹ́gùn afẹ́fẹ́ fọmọ tèmi náà tá a máa fẹ́ sínú ẹ̀ tí wọ́n á jọ máa jó geere ṣé o ti gbọ́ fọmọ mi sílẹ̀ o ẹ̀yìn fẹ́ra yín tó o bá wà kọ̀ tó o jáwọ́ tó o bá kọ̀ tó o jáwọ́ wambi sórí má rí mi gẹ́gẹ́ bí èèyàn burúkú o tó o bá ti délé sọ fún mọ́mì yín wípé kan jáde sí tí wọ́n bá lọ sọ́dọ̀ olóòótọ́ ó dá mi lójú pé nǹkan tí mo sọ yìí làwọn náà máa gbọ́ lésì ṣó ti gbọ́ ọlọ́run aṣọ ọ̀nà ẹni rere. ẹ ṣe máa. Hmm ikú dẹ̀dẹ̀ epo. ṣèmi wọ́n mò ń bá sọ̀rọ̀ kó wọlé náà. so dúró ná mọ́mì kan fìkà sínú pété ẹ̀rín fún mi ni wọ́n fẹ́ jẹ sínú tutọ́ funfun jáde fún mi wọ́n rẹ́rìn yàngí tèmi dẹ̀ rò pé ẹ̀rín gidi ni wọ́n rí wọ́n lùlù máa jó lọ mò ń wẹ̀yẹn fún mi ẹ kò sí problem <laughs> no problem ṣùgbọ́n mẹ̀ẹ́dẹ̀ ni wọ́n ó ti yé mi ẹ̀dẹ̀ ló máa ń lùlù máa jó lọ ẹ̀dẹ̀ ló wà ọ̀dẹ̀ ló dé change ẹsẹ̀ fún yàn no problem sórí wọ́n sọ pé tí ẹ̀dá ò bá ti débi tó ń lọ ni ẹ̀dá ò kì í gbọ́n èmi gan ti wá mọ̀ ń sìn pé ìrìn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ babalájọ mi ni. ṣe mi lóòótọ́ lọ̀rọ̀ bí ṣe kókó lára ọmọ ṣùgbọ́n ọ̀rọ̀ àgbà ni pé ọmọkọ́mọ tó bá wo òbí rẹ̀ lójú kì yóò ṣe rere ṣùgbọ́n kì í ṣe bí ìrìn àjò ìfẹ́ o ṣùgbọ́n kan tó wà ńlẹ̀ ṣe mi ó kọjá ohun kan tí ìyá lè dá sí lọ bẹ́ẹ̀ mo bẹ̀ ẹ́ ni kó fún mi ní time díẹ̀ tí n bá bá wọn sọ tí wọ́n bá kọ̀ tí wọ́n ò gbọ́ àjẹpá máa ṣe láìsí wọn bẹ́ẹ̀ nìyẹn. adiago ẹ̀rù náà ló ń bà mí. ìrọ̀ kí ni ìrọ̀ kí ni ìrọ̀ kí ni. ọ̀rọ̀ ìfẹ́ is me down my heart is weak. wọ́n ní kó o má bẹ̀ mí lẹ́bẹ̀ ẹ̀ka má bẹ̀ mí lẹ́bẹ̀ ẹ̀yà má sọ mí dàjẹ́ ọ̀sán gan kò ṣeé ṣe wọ́n lẹ́ẹ̀ lè fẹ́ra yín. but mọ́mì ṣé mi ni mo ṣẹ̀yìn ní àbí mi irú ẹ̀ṣẹ̀ wo la ṣẹ̀yìn tẹ́ ẹ lè dáríjì wá mi ì dẹ̀ fẹ́ tara yín ṣe ọlọ́run torí pé mi fẹ́ kọ̀rọ̀ sí yín lẹ́nu kí ọmọ wọn bá kọ̀rọ̀ sí mi náà lẹ́nu àmì ìtẹ́wá ń ṣe é ti ga ju ìgbàgbọ́ mi lọ ẹ jọ ọmọ mi ó dẹ̀ mọ̀ pé èmi nìkan lọ́kọ àtọmọ tó ní ẹ jọ ọmọ mi. wo jẹ́ kí n sọ kinní kan fún ẹ ṣé orójú àgbà tó jìn yìí kò má déédéé jìn ìrírí ayé ni bẹ́ẹ̀ ni kun àgbà tó rí tó wú bente yẹn kò déédéé rí bẹ́ẹ̀ o ọ̀rọ̀ ló kún bẹ́ẹ̀ eyín mi tó ń rùn yìí tí n bá fi gẹ́ràn fún ẹ má jẹ́ kódà má gbà lọ́wọ́ mi débi tó máa dẹnu ẹ̀ àmọ́ tí n bá fi bá ẹ sọ̀rọ̀ mo fẹ́ kó o gbọ́ kó o gbà kó o dẹ̀ mú lò. mo fẹ́ gbọ́ mo lẹ́ẹ̀ni fẹ́ ra yín wọn lóò ní fẹ́ ṣe mí lóore olóore tó fẹ́ ṣe fún wa ibi ló fẹ́ gbé wọnú ilé ọlọ́run sì ní í gbà fún ìwọ náà tún tẹ̀lé wa. ikú ń bọ́ mọ́rin ọmọ òfúnra wò mí dáadáa ó ṣẹ̀mí o. Shemio mi ò dẹ̀ ń ṣe ìyá burúkú èmi dẹ̀ kọ́ ni máa fẹ́ ọmọ mi obìnrin kan náà ló máa fẹ́ àmọ́ kò ń ṣèwọ torí wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n lọ́jọ́ ọdún yín ò papọ̀ rárá wọ́n ní ò tiẹ̀ dáa ni ó dẹ̀ fira ẹ sípò tèmi náà wọ àṣebùmọ̀ pé yọkan yìí náà mo ní ò dẹ̀ torí ọlọ́run kó owó mi tiẹ̀ síwájú kẹjọ máa ṣàn pàdé ara yìí kí ló dé. mọ́mí ẹ dúró ní kẹ́ máa gbà fún wa mo mọ̀ pé nífẹ̀ẹ́ mi àbí adé mo mà wá dáràn báyẹn mà gbà mí ṣé tí ń dùn ẹ̀yin ọmọ yìí ni àbí ṣé egun ni mò ń sọ ni àbí yíbo ṣe bí yóò bá lajọ ń sọ àná lẹ́ẹ̀lẹ̀ fẹ́ra yín kò ṣeé ṣe. mo ah! ti bẹ̀rù tó ọlọ́run mọ̀ pé mo ṣe tí mo lè ṣe ọ̀la ni production wa tí mo lè fi kẹwàá sí. mo ẹ́ fẹ́ sí ilé àwọn ọmọ mi.

balẹ̀ kókó tó bá ti mọ̀ fún òní ìyàgbó gbé tó bá ti mọ̀ kó o láyà àti bẹ̀rù ìwọ lọ́dọ̀. àmì ẹ ẹ gbọ́dọ̀ wá ní o. ẹ pàtẹ́wọ́ fọlọ́run akú oríire òní o akú ayọ̀ òní o ohun ayọ̀ ni láti fọmọ fọ́kọ o ohun rere ni láti fàyà fọmọ o bàbá jẹ́ kí n dàgbà kí n lè fọmọ fọ́kọ ó yẹ pàtẹ́wọ́. lẹ́yìn ìgbà tí màmá wa tí wọ́n ti fọwọ́ sí wípé kí a dé àgbo kó máa jẹ́ ọkọ ṣe mí lóore kò sí ohun tá a tún ṣe mọ́ kí la tún dúró ṣe ju wípé ká máa jẹ ká máa mu ká máa jó ká máa yọ tọ́ mi. àti sóyìn pọ̀ àti sóyìn pọ̀ láyé olóní àti sóyìn pọ̀ àti kọ́rùkọ yìn lọ́rùn o àti sóyìn pọ̀ ọ̀kọ̀ọ̀kan àtàyà kan títí kú yóò fi yà yín. ìwọ ọmọ yìí mo ní kó o má ṣe o kò pa á fagídí ṣe àdébẹ́ẹ̀kọ́ ṣé olókè mi lẹ́yìn ọ̀run ni ṣé o níyà àti bàbá mi lẹ́yìn mi wàá gbádùn mi wàá gbádùn mi dádì wa. ẹ jẹ́ ká ṣe sùúrù. mo ti ní. ìjọ torí ọlọ àwọn ọmọdé yìí wọ́n ti bẹ̀yìn bẹ̀yìn ẹ jẹ́ ká fi wọ́n lọ́rùn lẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn. ẹ̀mi ò dì wọ́n mú mi ò dì wọ́n mú lọ́mọ tèmi ò fẹ́ ṣe mí níbi torí kò lóore kankan tọ́mọ ìfẹ́ ṣọmọ tèmi ju ibi lọ ọmọ tèmi ò sì fẹ́ mo dẹ̀ ń tẹnu mọ́ pọ́mọ mi ò fẹ́. wọ́n wọ́n wọ́n wọ́n ní sùúrù ìyàrá ní sùúrù ní sùúrù tó ń pariwo ní ẹ̀wà yìí tó ń hó ní ẹ̀wà yìí kí ló jẹ́ kí ló fẹ́ gan kí ló fẹ́ gan àwọn ọmọdé yìí wọ́n ti bẹ̀ wọ́n ti bẹ̀ wọ́n fọlọ́ bẹ̀ wọ́n fànà bí bẹ̀ kí ló fẹ́ gbà gbọ̀ngàn. kí ló fẹ́ gbà ní ọmọ tèmi ò fẹ́ ṣe mí ṣe mí níbi torí kò lóore tó fẹ́ ṣe wá kò lóore tó fẹ́ gbà nìyẹn. wọ́n ẹ̀ gbọ́ gbọ́ aṣọlágbé àbí kí wọ́n ń pè é tó rí mi ní orí ìlú hmm. ah, ọmọ lójú tì. kí lẹ wí. àwa bàbá adé àgbo. Hmm. ẹ mọ̀ ẹ mọ̀ pé njọ́ tí bàbá rẹ ti kú èwo mo rí inú yín mo wọ́n rán mi jáde ilé ìwé tí wọ́n fẹ́ gba ẹ̀dá yẹn lẹ́ta àbí ni. kọ́ mọ̀ ṣe lọ ah, gbọ́dọ̀gbọ́dọ̀ ó gbowó àgbàdo lówó èmi àti ìyá ọ̀rọ̀ mọ̀ ṣe oníyàwó fẹ́ oníyàwó fẹ́ ọ̀fẹ́ lọ́mọ tí yíkẹ́ bá fi fún. oníyàwó fẹ́ oníyàwó fẹ́ ìkànnìyàn ìkànnìyàn ajẹ́niyàn ajẹ́niyàn tẹ́lẹ̀ ọ̀kì ìbàjẹ́ lórí ẹ̀kọ́ ìtọ́ ní ajẹ́ni mi. ẹ̀wọ̀ tó a bá fẹ́ra wọn lójú ayé wọ́n fẹ́ra wọn lẹ́yìn. ilé ló pẹ́ wọ́n ò ní ta fi ṣèwé kó ń bẹ̀ orí tí mo fi ṣèwé òkú òǹbẹ. ó fẹ́ nà mí. kò sí ní tí mi lè ṣe fún ẹ. ìwọ kò sí ní tí mi lè ṣe fún ẹ. nínú lẹ́mi kò sí ní tí mi lè bẹ́ẹ̀ dán. mo ti agbára mi ò bá ká ẹ máa gba àwọn alábàdù wọn lu ẹbí aṣọ òfin. Ah, kì í ṣe èmi kì í ṣe èmi ṣọlá ni ó ń ṣe èmi. ọjọ́ ìṣe mi lóore. Ah, ah. kí ló dé tí wọ́n ọmọ yìí ń ṣe báyìí náà tí mò ń pariwo orúkọ ẹ títí mo fi dẹ́gbẹ́ báyìí ó tiẹ̀ fura rárá. ẹ eh ó jẹ́ má fi ronú ṣeré ẹ léṣe. ẹ mo kàn ń ronú ni pé igi tó tọ̀ kì í pẹ́ nígbó. igi tó kọ̀ kì í pẹ́ nígbó. ó jẹ́ má gbé yẹn sọ́kàn wo wá bẹ̀ mí fíìsì pléyà yìí mo fẹ́ wo nǹkan kan bẹ̀. àbò mú mi mo lẹ ti lọ ń gbogbo ilé ìjáde báyìí kí lẹ fẹ́ fi lè ṣe. wo o iná tí òyìnbó tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ ọkàn mi ò kì í máa ń tàn méjì ọkàn mi ń sọ fún mi wípé the same òyìnbó yẹn ni mo rí nígbà tí bàbá ẹ kú tó wá sáyìn condolence register. mọ́mí ẹ̀ wo ẹ ẹ fọ́nù ẹ̀ sọ̀rọ̀ nǹkan over twenty five years kó wúlò àjídé ìwé gan àti kú dànù kò kí ń ṣòhun ẹ̀yìn lẹ́rọ bẹ́ẹ̀. ó dáa mo ti gbọ́ ṣàbẹ̀ mi pílẹ̀ ọ̀pọ̀lọ́ mo fẹ́ wo ohun tó wà ní kẹsẹ̀ tí ìgbà tí bàbá ẹ kú. Ah, mo tọ́jú ẹ̀mí ìjọba yẹn o torí ọjọ́ òní mo lè dọ̀tí. ọ̀rọ̀ ayé ìtọ́jú sún mi àsán ní ìgbòkègbodò ẹ̀dá igi tó tọ́ wọn ní kí n tọ́jú rárá. I'm confused and I don't know why. The reason why I am a mystery. I'm looking ẹrú rẹ̀ wọ́n òkè lọ́wọ́. Ìrọ̀kì. My love is strong and you need the proof or if that is breaking me down my heart is weak and i don't know what to do i'm confused and i don't know why we love in this way. yeah no no sweetheart i'm with you <laughs> ya ó di méjì bẹyẹ mò ń kà á ó di mẹ́ta no just be, be saying it just be mentioning it your wish is my command no no no no just be saying what you want whatever you want àwọn yorùbá ní ara tó bá wo lówó ló máa ń fowó yeah your wish is my command. mi ò mean ẹ̀ bẹ́ẹ̀ yẹn ọdẹ nìyẹn i don't mean it that way. Ah, ah, àdílé àwa dùn ọkọ ló ń lọ ta yes oh. tó bá ti jẹ́ ta lára mi yẹn ìwọ ló ní you have my whole body from my head to my toe mi ò lè máa kọ́rọ́ fún ẹ̀ náà o I'm almost home I will see you soon yeah I will catch you soon love you there yes that's my baby <laughs> all right. <laughs> uh... Shemi. Dear. Shemi. Ṣé nítorí ọ̀rọ̀ kékeré tá a sọ lẹ́ẹ̀kan ṣe wá ń ṣe báyìí? Ah, ah. Kí lọ̀rọ̀ kékeré? Òde lànà òun padà lónìí. O tún sọ fún mi pé two weeks ló fẹ́ lọ lò àbí how many weeks ló tiẹ̀ pé? Ah, Ṣọ́rọ̀ kékeré nìyẹn. Kí ni ìtumọ̀ yẹn? Kí ló tiẹ̀ dé gan-an tó jẹ́ pé ó máa ń yàn mí jẹ? Mi ò láìkẹ́ o àwọn èmi á máa ṣe àdásùn àdájì ìwà wà níbí kan wọn á máa enjoy ara ẹ má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn you know i'm not that kind of person. yeah but you are not. you are becoming one I was in ṣerú now. Kilo kí ló dé tó affect iṣẹ́ Show ṣé ó yẹ ah so iṣẹ́ ìta bá ti ń Oh, oh, ó ti Leo òkè jẹ́ nǹkan kan lójú yín mọ́ ni náà. i'm just pulling your legs mo ń tíìzẹ́ ni actually ṣe two weeks náà for me. two weeks off for me, mi and gbogbo ẹ ni mo máa lò pẹ̀lú ẹ. ṣùgbọ́n pa àgbàyà ni ṣé mi ló mú ṣeré ah, kí ló tẹ̀ máa ṣe ẹnu. ló wá bínú tó wà yìí. mi ṣẹ̀ṣẹ̀ balẹ̀ ní jọ. sórí nínú two weeks yìí a máa ṣeré ìta. yà a máa ṣeré inú ilé. wàá tún mú ẹ lọ bá mọ́mì then after that one. Mm-hmm. sori <laughs> gbogbo nǹkan tó sọ ti yẹ kórìí máa wú mm. bọ̀ má jẹ́ kórìí bẹ́ẹ̀ tó bá dẹ́ fẹ́ kó bẹ́ẹ̀ sori eré inú ilé yẹn gan-an Skiboro, <laughs> Skiboro. Oh yeah, oh yeah. How do you want? Bobo kuko amala soupe, soupe, soupe, soupe, amala soupe. rich guy who baba who go amala gbe gbe gbe gbe. ah dada baby. ṣe ìtọ́wò là á mọ dídùn ọbẹ̀ Eh eh. o. Eh, ẹ eh, ẹ àkànbí ọlọ́wọ́ síbí wo ìwọ náà ni kò tán nǹkan ẹ̀ wò ṣeré ẹni tó mọ àti sokùn báyìí òun ló máa mà títú ẹni tó dẹ̀ lọ sọ́yọ̀ ló máa tọ̀yọ̀ bọ̀ ṣeré olùṣe báyìí ló gbúdọ̀ mọ̀ to wú ọbẹ̀ wo ijó ta bá máa jó níta tó bá máa yẹ ni àbó máa tẹ́ ni kọ̀rọ̀ báyìí lèèyàn ti kọ́kọ́ máa ń jowó so ìwọ náà ni kò ṣe nǹkan ẹ̀ kò tọ̀ so kò wá sọ fèmí tó bá ṣe rí ṣe mí ni màá bẹ màá fún ní pass mark bóyá o pass àbó pass. èmi mo tẹ̀ dára mi náà ẹni tí àgbéyàwó bọ̀ wá bá ń ga ọ. when we get to the table ìgbà ẹgbẹ́ ló máa mọ̀ pé i'm very good when it comes to cooking i'm a specialist tó bá ń gbọ́ professor of cookology Anyway, mi ti pọ̀ jù ṣáà ṣe kọ́ tó máa sọ pé mi lè ní pa mí. má wọrí má wọrí má wọrí just farabalẹ̀ tójú bá farabalẹ̀ máa rẹ̀ bẹ́ẹ̀ ni ìyá tàdé mọ́. ipò tó fi sí gan ti pọ̀ jù. ó máa ń so so báwo lẹ ṣe rí sí. fifty percent for you. Ah, ah, kò tó ẹni o ti ń dòjúrò. fifty percent nǹkan tó yẹ kó jẹ́ one twenty over hundred. one fifty over hundred ni kò gbà á fún ẹ fifty percent. sí mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ when it comes to cooking i'm the best. Ah, o ò rí nǹkan tó ń jẹ ni sórí ká ní kì ṣe engineering ni mò ń ṣe ni oúnjẹ ni mi bá máa ṣe tà. àánú ah, ah, ah, ọlọ́run ò jẹ́ o oúnjẹ tí tí tàbá o o try náà mi sọ pé o try bọ̀ ara. Um, máa máa wọ àìmọye àwọn ọ̀rẹ́ mi tó wà ní um, abroad tó jẹ́ pé oúnjẹ ni wọ́n ṣe tà they are really making it wo ẹni iṣẹ́ tá a bá ṣe kọ́lọ̀ ń ṣàmà fèrè sí ni owó dẹ̀ máa pé. no kì í ṣe bí irú yìí ṣorí iṣẹ́ tó yàn láàyò iṣẹ́ tó mú wá látọ̀run ni fàwọn tó ń so oúnjẹ tà sílẹ̀ wọ́n ẹjọ́ ta ròtí tó lórí oúnjẹ wọ́n ní kí wọ́n má máa sọ̀rọ̀ lórí oúnjẹ ni torí ata. mọ́mí gan máa ń sọ kí náà pé kò dákẹ́ ọmọ lórí oúnjẹ lórí oúnjẹ torí ẹ̀ mi ò ṣe sọ̀rọ̀ látàrọ̀. <laughs> wọ́n mú mi wá o sì bẹ̀rẹ̀ tó sọ̀rọ̀ látàrọ̀ o pè tó ń ṣe yẹn kan. ẹ mo sọ̀rọ̀. ẹ mo sọ̀rọ̀ ń tọ̀ kiri. àwọn pé mi ò rántí ṣá. àpò màá ti kí ló ń ṣẹlẹ̀ anytime tá a bá ti sọ pé kí múre wá kan ní meeting báyìí òun kò àti ẹ̀mí rí rárá ni ó máa pẹ́ dé kí ló ṣẹlẹ̀. <laughs> ìyàwó ẹ̀ náà ló ń bọ̀ yìí ah, ah. kí ló dé o tí ẹyẹ yín fapá kan fò lé ní. ẹ ká sọ sá. báwo ni. ẹ ká madam de madam. ẹ wò ó. báwo ni ṣe. kí ló ṣẹlẹ̀. ṣé ẹ bí. pé ẹ tí ì rí múre wá because ó ti travel olóde ẹ̀ràn mi wá ó ní kí n wá represent òun because kò likely pé ó máa dé mọ́ lónìí. Ah, ah, ah, rárá o rárá o kò yẹ kó rí bẹ́ẹ̀ ìwọ níṣẹ́ tiẹ̀ lọ́wọ́ àwọn engineers làwọn tá a jókòó yìí ọ̀rọ̀ tá a dẹ̀ fẹ́ sọ ọ̀rọ̀ engineering ni ó lọ́yẹ kó wọ ojú àwọn làwọn fi gbọ́ bẹ́ẹ̀. Eh, you see you have your own job and issues tí a fẹ́ discuss is on engineering and uh, we want to treat it very very professional. a jẹ pé etí ń bínú nìyẹn etí ń bínú. ohun tí ẹ kì í jẹ́ ti bàbá tọmọ kó má làálà. ẹ <laughs> eh, but ìyàwó ẹnjìnà ẹnjìnà náà ni. <laughs> oníṣẹ́ tiẹ̀ issue engineering la fẹ́ sọ o ti understand uh, let me just call him to yeah. confirm some things. torí a ní láti reschedule meeting yìí dẹ. normally. àkóbá. Yeah. yeah. àdábá ọlọ́mọ jẹ́rì ẹ ò ní ríjà ọmọ aráyé ọmọ aráyé ẹ dákun ẹ ṣàánú mi nítorí ọlọ́run o. àkóbá. níríjà ọmọ aráyé. hello. do you know i was just gonna call you ní kọ́lẹ̀ wọlé. <laughs> àkóbá àdábá ọlọ́mọ jẹ́rì. ọ̀ ṣètìrí nǹkan tí máa ń sọ fún yín sí pé kó má jí kí n máa bẹ rìsáàbù oúnjẹ díẹ̀ sínú kúlà. ẹ ò ní rí jà ọmọ aráyé ọmọ aráyé ẹ ẹ ṣàánú nítorí Ọlọ́run. irú ìtòlọ́ra bọ̀lì àtomi káàkiri ń sìn kò bá má ṣẹlẹ̀ no our àwọn bébì ló máa ń gbé fìdí bọ́tù kiri náà. ẹ kí ló wá fi yàtọ̀ sáwọn ọmọdé náà báyìí. jọ give me one second jọ mo mo wà lọ́dọ̀ ọ̀nà. ah ta ló ń bá sọ̀rọ̀ náà. ọmọ aráyé ọmọ aráyé ẹ dákun ẹ ṣàánú mi nítorí Ọlọ́run. àbí ó má bínú ah, mò ń ẹ eh, so bí time wo talk pé o máa ṣetán lọ́fíìsì problem ẹ eh, máa tún ṣetán two pm. oh perfect around that time no lawyer came, no èmi náà so bí àmà kò come back ọ̀dọ̀ ẹ̀ bọ̀ straight. okay mama expect it all right love see you soon bye i love you. all right love you too. <laughs> oh serious. okay darling bye. Mm. naughty girl. ẹ ò ní ríjà ọmọ aráyé ẹ ẹ ṣàánú mi nítorí Ọlọ́run o. bàbá. ẹ jìnnà amúlẹ̀ wákọ̀ yìí. àwa náà ni o. ẹ ṣe omi gbogbo gbà o Ọlọ́run yóò ṣàánú yín o ẹ̀yin náà ó rí àánú gbà o. ẹ jìnnìyà. bàbá ẹ pè mí sìn. ṣé o sí. bẹ́ẹ̀ ṣe ń pè lórí fóònù bẹ́ẹ̀ nísìnyí bẹ́ẹ̀ ni ẹ̀mí kan bá mi sọ̀rọ̀ wújẹ́wújẹ́ tí n bá sì kọ̀ láti jíṣẹ́ ìfún yín ni fún mi o bẹ́ẹ̀ gbọ́n bíi fa kẹ́ ẹ bi bíi ọ̀pẹ̀lẹ̀ láìpẹ́ yìí ẹ ní pẹ́ kú rárá ikú ni mò ń wò wájú orí yín yìí o kẹ́ wá ní babaláwo tó gbóná yanranyanran kó ju fádé yìí lọ kò lè rí oògùn ikú yìí yẹ o. bẹ́ẹ̀ àfi tẹ́ ẹ bá ní ìfura bí àgbà ìfura yìí òun lo oògùn àgbà òun làgbà ń lò. ẹ ti gbọ́. bàbá òun dáhùn ṣé ẹ ṣọ́ pé wà ókè pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí. ẹ má bínú torí pé ẹ dára sí mi lọ́pọ̀lọpọ̀ ló jẹ́ kí n sọ gbogbo nǹkan tí mò ń sọ yìí lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹ ó rìnrìn àjò kan lójú àlá ẹnìkan mú yín rìnrìn àjò láì mọ ibi tẹ́ ń lọ bẹ́ẹ̀ ṣe ń lọ bẹ́ẹ̀ ló ń sọ ẹ ń béèrè pé bo là ń lọ bo là ń lọ ló ń sọ pé ẹ ńlẹ̀ kánmọ́ láì sì mọ̀ pé ikú ló mú yín rìnrìn àjò ẹ yíya sọ́ra dáadáa o kẹ má bàa kú ní rèwerèwe. bàbá kì í ṣẹjọ́ yín kì í ṣẹjọ́ yín èmi tí mo dúró tí mo gbọ́ gbogbo nọ́ọ̀sẹ̀nsì tẹ̀ ń sọ yìí. gbọ́dọ̀ rẹ̀ ra igi tó tọ́ wọn ní kí n tọ́jú rárá. fears and I don't know why. The reason do. I'm confused and I don't know why would love be lọ́jọ́ rárá. I'm confused and I don't know why. The reason why I am a mystery. I'm looking where I walk and I walk. Irọ́kì ni, irọ́kì ni, irọ́kì ni. Èmi ara sí nítorí òyìnbó lọ̀gá mi níbi iṣẹ́ so i was thinking okay mo ti deal for promotion ni and it's taking me to higher place but ìgbà tí oníbàárà yẹn wá sọ kíní yẹn fún mi mo wá mú one plus one mo wá wò pé ah ìrìn àjò tá à ń lọ láti jọ yìí tá à débi tá à ń lọ kó má lọ́jọ́ náà run. òyìnbó <laughs> ó dẹ̀ ń sọ fún ẹ lójú àlá yẹn wípé tó lówó ẹni bá mú yàn káàkiri èyí ò gbúdọ̀ gbé. Eh, bó ṣe sọ náà nìyẹn. ẹ ah! eh, kí wàá ní eléyìí báyìí ṣé mi.

my heart is weak and I don't know what to do. I'm confused and I don't know why would love be this terrifying. I need someone to tell me, Rockini, Rockini. Má gbé ẹsẹ̀ ẹ kọjá àbí tó wà yẹn o. Bí kọ́ màá jẹ́ káyé gbóná mọ́ yẹn. Wàá wá wọ́ ọ̀nà ọ̀run láti lọ òní rí ẹlẹ́kọ̀ọ́ àwọn apolówó fún ẹ̀ tọ̀tọ̀tàn kí ló tún fẹ́ kí ló tún fẹ́ látọ̀dọ̀ mi kí ni mo ṣe fún ẹ̀gàn torí ọlọ́run nígbà tó fọ́ mi lójú tó gbòde ọ̀sán lọ́wọ́ mi ó dá mi padà síbi ìrákòrò ọ̀pákùtẹ̀lẹ̀ kan oṣù tí mo ní láyé àti lọ́run ó gbà lọ́wọ́ mi ó sọ mí do ní òhò àṣálẹ́ ìwọ ọmọdé yìí aṣọ bora kan oṣù tí mo ní tí mo fi ń bora ó gbà kúrò lọ́wọ́ mi jọ kí ló tún fẹ́ kí ló fẹ́ kí n tún ṣe fún ẹ kí ni tó tún fẹ́. rárá màá omi kò lè wù mí káde àgbo kú kò lè jẹ́ dídùnnú mi kọ́kọ́ mi kú mọ́ mi kò lè wo lójú kò ní kojú òun fọ́ kò lè wé lẹ́sẹ̀ kò ní kẹsẹ̀ òun gé kò lè wù ìyàwó òṣì bí mi kì ní kọ́kọ́ mi tó bí mi rọ̀rọ̀ láyé. Will you keep your dirty mouth shut and tell me what exactly you need from me before I descend on you okay. because you will hate yourself now. okay ma. Um kí ni mo fẹ́ kí ni tó fi kí ni tí wọ́n record cd tó fi record bẹ̀rẹ̀ Agboola ni mo débi tí wọ́n ẹni tó record mo ti dọ́jú ẹ̀ wọ́n sọ pé ẹ ti wá kó gbogbo ẹ̀ so mo kàn fẹ́ wo nǹkan kan bẹ́ẹ̀ ni mà ẹ jọ mà. Ah, aṣọ òótọ́ ni wọ́n lóun mú gbó ni níbo ló rá sí òun mú gbó tó o bá mú gbó ò ní lórí láyà kó o kó ẹsẹ̀ òsì ẹ méjèèjì kó o kó lérí ara wọn kó o wá bá mi nínú ilé mi kó o ló fẹ́ gba téèpù tí o fi pa ọmọ mi ọmọ kan ṣo tí mo ní láyé lọ́rùn lẹ́yìn ìgbà tó o ká mi lẹ́yìn ọ̀kan tó o kígi bojú ọ̀kan mi ìwọ ọmọdé yìí o tún lórí láyà tó wá bá mi nínú bí ṣó wá rí ojú mi tí mo dì í kí n tó là kó jáde jáde nínú ilé mi ò tó o bá bọ́ ọ̀ta wàá forí àgbọn o ìta ìta. lọ dágbére fáwọn ìyá ẹ onírànù játijàti akóṣìbẹ̀rù akóbá ni ó sọ mí de olórí burúkú ó kó bá mi tán mo sì kìlọ̀ fọ́mọ mi kò gbọ́ òun lè léyìn rìn kiri títì ó ti pa mí lọ́mọ. ó yá nù ilé ni kò mú dà. ẹ káwọn ma. ẹ jọ ọ̀gá yín kọ́. a ah, ìwo náà wọ ọ̀gá wa. múre wá. ó ọ̀gá lẹ́ ń béèrè ṣẹ́rí tẹ́ bá ti gba ẹ̀gbẹ́ ọ́fíìsì yẹn ẹ máa rí wọn lẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀ wọ́n ṣẹ̀ lọ́sìn náà ni. ẹ rà mà. ẹ ṣe yes ma bóyá ó di mélòó bẹ́ẹ̀. ó di mẹ́rin. márùn-ún márùn-ún. márùn-ún ó ni. méje. méje. ṣé oṣù ẹ̀kọ́ wọn nìkan ló ń dábọ̀. of course èmi nìkan mò ń dábọ̀. mo rí òyìnbó ìwọ ah, àbí òyìnbó. òyìnbó ah, nǹkan máa ní ọ̀rọ̀ òyìnbó yìí o kí ló tún kí ló tún fún òyìnbó èmi nìkan mò ń dábọ̀ náà. má wọrí bóyá àwọn àlá tí mò ń lá lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ni but ah, it so real eh, but ǹdẹ́ báwo ló ṣe wá rìn lálẹ́ àná yẹn mo pe nọ́mbẹ̀ títí títí ò gbé ọpẹ́lọpẹ́ ẹni tí mo wá pè létà tí wọ́n sọ pé ó kúrò lọ́dọ̀ wọn ni ló fẹ́ fi mí lọ́kàn balẹ̀ díẹ̀ má bínú má bínú jọ má bínú sórí bó ṣe rọ àlá yẹn fún mi lánàá ńṣe lè rú bá mi mi ò tẹ rò nǹkan mi ọ̀dọ̀ mọ́ mi lọkàn mi lọ straight tó rẹ̀ ni mo ṣe sáré lọ bá jọ má bínú. it's alright so kí ni mọ́mí wa sọ. Ah, wo mo ti sọ fún ọ́dẹ̀ láwọn máa pray fún wa. i'm confused and i don't know why the reason why i am a mystery àlùkùn ẹrù rẹ̀ wọ́n òkè lọ́wọ́ ìrọ̀kì. ti mọ̀ pé fóònù náà ló ń tẹ̀ tó fi waste gbogbo time tó bá dẹ̀ ti tẹ fóònù tán newspaper ló kù tó yẹ kó kà. ìgbà tí èmi mọ̀ pé mi àti madam jáde màá máa tẹ màá máa ka newspaper màá máa tẹ fóònù àbọ̀ ah, ṣé mi nǹkan tí mo pass jáde ní toilet yẹn kò dẹrùn ẹ̀rù ló ń ba ẹ̀mí náà bó ṣe ń jà bọ̀ pé ah, kí leléyìí <laughs> ó serious. ó ṣe máa dẹrùn mo sọ pé oríṣiríṣi nǹkan ló máa máa jẹ ó mọ nǹkan tó fẹ́ nu ẹjẹ́ nu lé ìlànà. ẹ rọra ẹ gbogbo kì í ṣe ọ̀nà ló fún mi ní gbogbo ṣàwámà mo ní mi ò jẹ oní pizza oní ṣàwámà oní bọ́gà oh. one complain. oh ok mi ló fẹ́ blame ṣe àbí stop jọ no problem kò sọ jẹ́ nínú ilé. gbogbo máa ń rùn sí ẹ lára ni. excuse me ṣé àmà bọ̀ ń ta kó jẹ́ kí n brush kó jẹ́ kí n wẹ̀ down down down. o fẹ́ brush. yeah. okay you know when it comes to brushing up the mm. me my Murewa is a specialist. Brush. Àbí <laughs> kò ṣe ẹni butter now. tán náà kó jẹ́ kí n wọ bẹ̀ẹ́ dé bá mi spray dáadáa. Mo it. spray ẹ̀. Kò tí oh, Murewa má brush orí brushing tó ṣe lánàá nǹkan mi lòdì. Nǹkan mi lòdì. Eh, ah, Let me brush. Má gbé yẹn wá. Ọmọ Come stop. brush. Màámi, kòun ni kòun ni, ó máa ń dó yìí ṣé bẹ́ẹ̀ ṣe máa máa wò mí ìràn ní tí màá tún di apààyàn ẹlẹ́ẹ̀kejì. Ah, ah. ṣe mí lóore kò yé mi o apààyàn bíi ti báwo. ṣé mo pàpààyàn ni mí ni apààyàn ni mí ṣé mo pé èmi ni mo pàdé àgbo ni ìyá ẹ̀ pè mí ní ikú ń bọ́mọ rìn ọmọ òfúnra ká ní adé àgbo ti gbọ́ràn sí ìyá ẹlẹ́nu ṣé mo kó pọ́síbù kó má kù <laughs> tìmúrewá náà ló tún bọ̀ yìí o. lágbára Ọlọ́run lágbára Ẹlẹ́dàá mi o ní fojú sunkún ọkọ mọ́ ẹ tí òyìnbó tó wá ń dàyàn láàmú ńkọ́ tó ń da amúrewá láàmú lójoorun tó ń fa kiri bí ẹran ṣẹ́yìn náà dẹ́ mọ̀ pé ẹ ti sọ fún mi tipẹ́tipẹ́ pé òyìnbó yẹn lẹ́yìn náà ti mọ̀ ẹ ti mọ̀ rí tó bá wá jẹ́ pé òyìnbó yẹn ló pàdé àgbo mọ́ mi ọ̀nà ọ̀dà tí ò ní fi pamúrewá. a ní o má sọ bẹ́ẹ̀ mọ́ kò ní ṣẹlẹ̀ sí ẹ lágbára Ọlọ́run kò ní ṣẹlẹ̀ ṣe mí lóore sórí iná tí ò tí tán lára aṣọ ẹ̀ òun náà ni ò jẹ́ kí ẹ̀jẹ̀ kó lè kan náà tí ẹ̀gún bá ti wá débi hùn lẹ́sẹ̀ èèyàn ó ṣetán àti yọ ni ẹ̀gún ẹsẹ̀ tiẹ̀ ó ti wá débi hùn báyìí ó ti ṣetán àti yọ níbo ló ń lọ nírọ̀lẹ́. mi ì lọ bí kọ́kọ́ mi ì lọ bí kọ́kọ́. ẹ ó dà á jẹ́ pé màá pè ẹ́ lórí aago ó máa nídìí láti wá àjọ máa ẹ má wulẹ̀ pè mí torí mi ò ní kúrò ń bí màá dúró dìrò lẹ́yìn gan-an tàbí bóyá ká kúkú tètè máa lọ síbi tí wọ́n fẹ́ mú mi lọ́nsìn. tó bá jẹ́ bẹ́ẹ̀ ń gbà ǹjẹ́ ń kọ́kọ́ pe ẹni tá a fẹ́ lọ bá. irọ́ kí ni irọ́ kí ni irọ́ kí ni irọ́ kí ni. ní orúkọ jésù ní orúkọ jésù bàbá aláyọ̀ àyìnlógo ẹgbà ọpẹ́ wa ní ti ẹ̀ṣẹ̀ ẹ̀dáríjì wa àwọn òde ànúgbà ó ti ṣeé ṣe jésù olúwa wa àmín àmín àmín lórúkọ jésù hallelujah. ẹ̀mí ọlọ́run ní kí n sọ fún yín pé kẹ́ ẹ má sì bẹ̀rù níbi tí ẹ̀rù kù sí. ó ìjà dópin ogun sì ti sẹ́ orin ayọ̀ làwọn máa kọ um, ó tún tẹ̀síwájú ó ní kí ìránṣẹ́bìnrin yìí kí ó ṣe àsè ìfẹ́ fún àwọn arúgbó ní ìdílé ìyá rẹ̀ àwọn arúgbó yìí ní láti jẹ́ kìkìdá obìnrin lásìkò tí wọ́n bá ń jẹ àsè ìfẹ́ yìí lọ́wọ́ kí ó máa ṣàkíyèsí nǹkan tó bá ń sọ ń bẹ̀ lẹ́yìn èyí kẹ́ ẹ padà wá rí mi lórúkọ jésù ikú ọkọ ó ti di ṣiṣẹ́ ó ti yé yín lórúkọ jésù àdúrà wàá gbà. ó jẹ bó ṣe jẹ. ẹ àìdúpẹ́ ara ẹni. bẹ́ẹ̀ ṣe ní ká ṣe yẹn gan náà la ṣe máa ṣe. máa ṣe padà wà fún yín láàbọ̀. àìdúpẹ́ ara ẹni. Cool, okay. Yeah. Um, 100,000 lele. Oya kó lè tó ná. Ó ti tó iṣẹ́ ọkọ mi. Ṣùgbọ́n God bless you. Olúwa bá mi bù sí ibi sí màálù ẹ̀ àti ọpọ́n ìpò àkàrà ẹ̀. Ó ṣe gan ni. Wo jẹ́ kí n tètè lọ bá mú mi because I náà àti máa dúró dé mi. Àǹtí gbogbo ẹ̀ bá dẹ̀ ṣe jẹ́ máa máa update ẹ̀. I'll keep you posted. Oh, better. Yeah but in case owó yẹn ò bá tó tètè so that manikẹ́ni kan lọ drop personal account ẹ. ní o ti wà òkè wo mọ́mì náà oh really hmm. àbí be ṣùpọ̀ gbé yín lọ just in case ò bá to wá sáré wá bá èmi so my fún will kó wá fún ẹ. má o rè jẹ́ kí n drive honestly Okay. tí n bá apple massage máa máa keep ẹ posted máa jẹ́ kó o ṣe take care of yourself hmm. I'll miss you too. kò kí àwọn ọmọ mi ò ṣubọ. àbí kí n sìn ẹ́. <laughs> má worry má wà òkè. okay dẹjẹ́ ti kí ó kí mi náà get ready iṣẹ́ wà lẹ́nu. àgbàlẹ̀ dayí o àgbàlẹ̀ dayí o balẹ̀ yìí dára àgbàlẹ̀ dayí o àgbàlẹ̀ dayí o àgbàlẹ̀ dayí o kalẹ̀ yìí dára yo, abale da àgbàlẹ̀ dayí kú oríire ẹ̀wọ̀n pé láti gba ìwé ọ̀dọ́ ọ̀hún wá kéèyàn tó wá dàgbà lágbà iṣẹ́ kékeré kọ́ o ohun tí ó ju àgbàlagbà rí ó tó di wípé àgbà dàgbà ẹ̀wọ̀n pé iṣẹ́ kékeré kọ́ ìyá mi gbogbo iṣẹ́ kékeré mọ̀ mọ̀ wá kọ́ iṣẹ́ ńlá ní abẹ́ mọ̀ àgbàlẹ̀ dà yìí o àgbàlẹ̀ dà yìí o kálẹ̀ yìí àgbàlẹ̀ dà o àgbàlẹ̀ dà o àgbàlẹ̀ dà o. àbàlẹ̀ dà yí o àbàlẹ̀ dà yí o alẹ́ yìí ń dára àbàlẹ̀ dà ọ̀gì ìyá kó fìdí balẹ̀ níbẹ̀ wò ọ̀wọ̀ tí ń bẹ lára àwọn àgbààgbà ẹ̀dá pẹ̀sà ẹ̀dá dúrà fún wọn káwa náà wọ́n dáa gbọ́. máa bọ̀ wọ́ ọmọ mi wọ́ ọmọ mi gbogbo àwọn tó rí mi àìsàn alájẹmú àìsàn alájẹmúra ẹgbẹ́ ọ̀dọ́lẹ́mọ̀sú ní gbogbo wọn ilé bàbá wa ní ìlànà kí ọjọ́ alẹ́ wa kó lè sàn wájú òwúrọ̀ lọ mo sì mọ̀ pé kí ọjọ́ alẹ́ rẹ kó lè dára ni wá síyá rẹ lẹ́sìn wá. Ah, bẹ́ẹ̀ ni mà. mo sì mọ̀ pé àṣetẹ́ òsè fún wa ó ní bá wọ́n lè mọ́ sọ ìdí rẹ̀ ní pàtó mo mọ̀ pé ó ní ọ̀rọ̀ kan nú. bẹ́ẹ̀ ni mà. wò ó ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ọ kò ṣeé sọ báyìí nítorí kíkájú ìwọ àtìyá rẹ ọ padà wá wo ilé mi nì tó o bá ti dé kó o béèrè ìyá kò bí pa èmi lèmi jẹ́ bẹ́ẹ̀. Ah, bẹ́ẹ̀ ni nígbà tí gbogbo èèyàn fi mí ṣẹlẹ́yà pé ìyá kò bímọ kò bímọ mo wá sọra mi níyà kò bí ń pa kì í ṣèmi nìkan ni wọn mọ bímọ gbogbo wa pátá tó wá ń jẹ fún gbogbo wa pátá lejò wa wọ lọ lórí àpáta láì bímọ wo ọmọ mi yá sọ yòókù dìgbà tó bá dé Ọlọ́run mi jẹ́ kí ewúrẹ́ rẹ kọ́ lọ láì fọmọ sáyé. àmì o àmì mà ẹ ṣe mà. tó ọ dàbọ̀. ẹ rọra o ẹ dákun ẹ sà ẹ ṣàdúrà fún wọn káwa náà wọ́n dáadáa o. torí ìmọ̀ràn kékeré kọ́ ní bẹ̀ lọ́dọ̀ àwọn àgbà kẹwàá gbọ́. àgbàlẹ̀ ẹ̀dá yìí o àgbàlẹ̀ jẹ́ rọ́kọ mi ká tètè gbéra ká má fa lẹ́rìn. wá náà kí ni kò bí ń pàǹbá ẹ sọ mọ́mì so ẹ̀yin náà tún morúkọ woman oh oh, ta ni onímọ̀ kò bí ń pa nínú agboolé wa <laughs> ẹ tó jẹ́ pé ẹlẹ́jọ́ ayé ni ó rojọ́ ju ó lè rojọ́ jẹ̀ta mọ́ta ah, ṣé ò ṣàjẹ́ ò fọwọ́ kàn ẹ́. ah no she didn't touch me but mọ́mì instantly ni woman yẹn ló read mind mi o níṣẹ́ ló sọ reason tí mo fi wá ṣe àsè ìfẹ́ yìí fún wọn ó nítorí ikú ọkọ ni. kí ni mo sọ kí mo sọ fún ẹ kò bí n lè rojọ́ jù ṣùgbọ́n mú mi ò kí ń ṣẹjọ́ o because nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi ṣáà ló sọ kó kí ń ṣẹjọ́ ṣùgbọ́n ẹjọ́ tó nǹkan tó kàn sọ fún mi ni wípé ìfá mi ti ẹ̀gbọ́rú ọ̀rọ̀ yẹn rí ó ní bí gbogbo àwọn ṣe pọ̀ tó yẹn gbogbo àwọn ìyá yẹn kò sẹ́ni tó bímọ tó lọ́kọ láàrin àwọn ṣé lóòótọ́ ni. kò bí n pa mo sọ fún ẹ nísìn wọn ò jó lẹ́nu ní kékeré rárá ẹjọ́ ti pọ̀ jù ah! kéèyàn ojú kó má lè sọ ah, láyé kì í ṣe tí kò bí n pa á sọ ṣáá ni àmọ́ ọkọ mi sórí ní tó sọ fún ẹ yẹn kò fi parọ́ o sórí bí àwọn obìnrin yẹn bọ́n ṣe pọ̀ tó yẹn àti kékeré àtàgbà wọn kò sí eléyìí tó bímọ rí inú wọn. but mummy how come. Ah. èmi ò mọ̀ bóyá ká ní kádàrá tiwọn ni àbí ah, bóyá àwọn náà dẹ̀ ti hùwà ẹ̀ṣẹ̀ kan tí wọ́n ń jèrè ẹ̀ lọ́wọ́ ni wọ́n tí wọ́n ní kí wàá ní kò bí ń pàtọ́rọ lọ́wọ́ ẹ̀. wọn ò tọrọ nǹkan kan lọ́wọ́ mi ṣùgbọ́n wọ́n sọ wípé kí n padà wá páwọn ṣìfẹ́ bá mi sọ̀rọ̀. ọ̀rọ̀ kí ni kí ló tún fẹ́ bẹ́ẹ̀ sọ kí ló fẹ́ bẹ́ẹ̀ sọ tí ò lè bẹ́ẹ̀ sọ lé nítorí èyí. wo ọkọ mi ṣorírò àwọn ìyá yẹn ìyẹn láti sá fún wọn ni o ah! wọn ṣe súnmọ́ bọ́n ṣe wà yẹn o ah! ó mọ̀ pé ẹni tí ò bá bírú ẹni kò lè ró rere kò yàn àti pé ń bolẹ̀ tẹ̀ tún ti fẹ́ pàdé lẹ́yìn èní n tí pásítọ̀ ní ká ṣe òun la ti ṣe kọ́lọ́ọ̀ báwo ni family mi ti tẹ wá lọ hmm, Okay. ọ̀nà òkè kò kí n ṣe nǹkan tó pẹ́ rárá ọ̀nà ó bèrè. ṣé wọ́n mi ṣe understand reason to me. ò ṣe lè of course I understand I understand pé o ò fẹ́ kí wọ́n mọ ẹni tó fẹ́ gbé wọn lọ́mọ sá lọ. <laughs> not serious. ìgbà wo ni mi ò ní yọjú sí wọn ebi wedding là plan yìí. Ah, ò fọ́ ni tó má dẹ̀ sọ pé àwọn òfin ẹ lọ́mọ wọn kọ́ kí ló fẹ́ ṣe. ọdẹ èṣí kò possible ó mọ̀ pé ó ti di egun sájà lọ́rùn ni kò síbi tó ń lọ. màtọ̀rẹ́ nu ẹ pọ̀. you are with me together forever and ever amen. ẹnu ẹ pọ̀ mọ́ mọ́. kò síbi tó ń lọ bóyá ló máa ibi ló máa. èmi gan lọ síbi tó. ó lọ anywhere. pásítọ̀ kú. má jẹ́ kó yẹ ẹlẹ́nu a mú olódodo lọ ṣáájú ọjọ́ òbí àdúrà kankan sí fòkú mọ́ o iṣẹ́ ọwọ́ ẹ̀ báyìí ni kó máa tọ̀ lẹ́yìn pásítọ̀ náà gbìyànjú. ṣé béèyàn ṣe máa wá kú nìyẹn ni. bó ṣe kú nìyẹn o bó ṣe kú nìyẹn èmi náà ó pọ̀ dédé pè mí báyìí pé pásítọ̀ kú. ẹ̀rù bà mí nígbà tí mo gbọ́ lọ́sọ̀ ah, yìí. bó ṣe bèmí náà lẹ́rù nìyẹn o. ọmọ oníkú àgbọ̀sọgbárùn ló yẹ ká máa pèrò wọn o. báwa ni bẹ́ẹ̀rẹ̀ àrejò ẹ̀ tí wọ́n báyìí. àwọn alàgbà wà nulẹ̀ pẹ̀lú pásítọ̀ wọ́n máa sọjọ́ dúró ti màdámù wá sọjọ́ tó bá máa ṣe fún wa. Hmm. Pastor. Pastor. Oh. èmi ò máa ríru eléyìí rí ah, ah, ẹni tá a pè ká tó lọ bá ó wá dẹni tó ti kú ká tó débẹ̀ something is wrong something is wrong and I need answers. Kate! Kate! Um, mo fẹ́ jáde nsìn and kò likely kí n padà wá sọ́fíìsì mọ́ fóònù mi dẹ̀ lè máa ring so òjò nítorí ọlọ́run tí múre wá bá wá ṣáà sọ fún pé mo ṣẹ̀ṣẹ̀ kúrò lọ́fíìsì náà ni. Um, ó dàbí pé àwọn expect àwọn kan kí wọ́n wá lónìí àbí. yes. ok tó máa ti wá just tell them consult the monday i'll see them on monday ok all right you can go. E wa ẹ ra ẹ káàbọ̀. ọkọ mi káàbọ̀. ó jàre. ṣé dáadáa ló dé. o ṣé o. ẹ kúṣẹ́. o ẹ ká wo ọmọ mi má bínú o wọ́n fẹ́ wà nǹkan sọ sínú kí ọ̀rọ̀ náà ó lè régé ti ń gbọ́. ní bá ní kọ́yìn after all bí ìyá lẹ ṣe jẹ́ sí mi. Ah. ṣùgbọ́n ó kàn jẹ́ pé irú oúnjẹ tẹ̀ ń ṣe mi ò mọ̀ ọ́ jẹ́ ṣá. dẹ́lẹ̀ mọ̀ ni. dẹ́lẹ̀. dẹ́lẹ̀ ni oúnjẹ ẹ̀fẹ̀ ni. oúnjẹ ẹ̀fẹ̀. Oh. oúnjẹ tó dùn gan ni. Mm. èmi gan tẹ̀ sí rí bó ṣe ń ta sọ́sọ̀ mo sọ fún oúnjẹ tó máa dùn gan ni. àgàgà tó bá rí ẹ̀kọ́ rọ mi àti dẹ́lẹ̀ kò sí oúnjẹ tó dùn tó nílẹ̀ Yorùbá. Hmm. màá dẹ̀ bá yín jẹ. ó dáa ọ̀kàrẹ̀. ọjà rẹ ọ̀kàrẹ̀. àtẹ́lẹwọ́ ni mo bá là. ọ̀rọ̀ ayé ohun tójú sú mi àsọ ní gbogbo. ìrírí tèmi ni mo fi ṣàkàwé. mi kò tẹ̀rù ara rẹ̀ pa tọ́rọ ọmọkùnrin tá a bá bí nílé àrílùdára ọrùgì oyin àwọn ọmọkùnrin tí ó bá tó wá sí ọmọbìnrin wọn lé àrílùdára wọn mọ̀ tán dáràn tóbìnrin ọ̀hún bá tún lọ jàjàbọ́ tó bá tún wá lọ rèé bóbìnrin ọgán tó wá kẹrin. ọ̀rọ̀ tó mọ́ ni mo rò pé mo mú ìjọ àbí mi sáyé nílé àrílù dára. ló ń gorí ọjọ́ mò ń dàgbà mò ń dàgbà ọ̀pẹ́ kò jìnnà ló fi mí fọkàn. a ṣègbéyàwó àti Àjíbádé yóò gbéyàwó wa gbọ́ngàn sọ. So. kílè ò tó mọ́ Ajíbádé ti kú láàárọ̀ ọjọ́ kejì báyìí lájíbádé kú tán ló kó sẹ́ẹ̀dì mo wọ́n ń bọ̀ lọ́jọ́ ọkọ mi gbajúmọ̀ bá òkìkí ọkọ mi kàn ó orí orí kojú gbogbo wọn ni wọ́n gbọ́ òkè kíkà kódà gan èèbù aláwọ̀ funfun wa ọwọ́ akéde gba ọkọ mi àjíbádé kù. mama òyìnbó wa kì í ó wà. èèbù aláwọ̀ funfun wa nígbà tọkọ tèmi náà kù agbájúmọ̀ nídìílé wa bọ́kọ ẹnìkan bá ṣe kú báyìí èèbù aláwọ̀ funfun. mọ́mí ẹjọ́ torí ọ̀nà báwo lòyìnbó yìí ṣe rí ẹjọ́ ṣe lè rántí anything nípa ọ̀hìn ìbò ẹjọ́ ẹjúwẹ̀ fún mi ẹjọ́. ọ̀rọ̀ tó ń sọ yìí kì í ṣọdún kékeré ládùn gbọ́n lọ́hùn lọ́jọ́ tó ti pẹ́ kódà èèdógún ṣòkòtò débi yẹ̀rì ọjọ́ tó ti pẹ́ ni kódà kó sì máa wò lẹ́yìn ìgbà tí ọkọ mi ajíbádé kú tán ọkọ mẹ́fà mo tún o six mẹ́fà mo tún ọkọ mẹ́fà àwọn mẹ́fẹ̀ẹ̀fà sì ti tún kú ah. bí wọ́n ṣe wá ń kú lèèbó yìí tún wá bí kìíní ṣe kú èèbó wá bí kejì ṣe kú èèbó wá bí kẹta ṣe kú bí mẹ́fẹ̀ẹ̀fà ṣe kú lèèbó ṣe wá o nígbà tí ìyàwó á fi ọ̀rọ̀ rẹ̀ lọ̀ á làní náà sọ rírí ayé tiwa ọmọ bàjì sọ́fìn ayé irú tiwa yìí ò ní jí sọ mí àyè o. ẹjọ́ tó rọ lọ́hùn kí ló ń fakú ọkọ gan-an kí ló ń fakú ọkọ. kò yé èèyàn kò yé èèyàn rárá o ṣẹ́ẹ̀ rí gbogbo àwọn tá à ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn kàtìkàtì ni wọ́n ń wí o ẹnìkan ṣoṣo tí ọ̀rọ̀ yìí yé ó ti kó kúrò nílùú nígbà tí wọn ò jẹ́ ọ gbádùn tí wọ́n sá ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ ló ti kó lọ. ok ma ẹni ẹni tó mọ̀tọ̀ yẹn wà. ọ wà. kí lorúkọ ẹni yẹn níbo ni mo ti lè rí ibo ló ń gbé. ìtàn àforítì ló kọ rẹ ìlú òwòye ló ń gbé. rárá. I'm confused and I don't know why. The reason why I am a mystery. I'm looking ẹrú rẹ̀ wọ́n We're Ìrọ̀kì. If event is breaking me down. My heart is weak, and I don't know what to do. I'm confused and I don't know why would love be this terrifying. I need someone to tell me, Rockini, Rockini, Rockini, Rockini.